kò ti ọ̀rọ̀ nìyàn kó máa béèrè lọ́wọ́ ẹ̀bẹ̀ ah, ọmọ mi ó darí ah, ọmọ mi ni mo bí béèrè wọ́n yìí nọ́mbà seventy kìlẹ̀ yìí lọ́wọ́ gbé kẹ́yìn àpèsè òun ló ní iléeṣẹ́ ẹni tí ẹ bá wà. ó dáa fún ọ dáa fún ọ wo kọ́ bá ti dé wọn fún ọ lúkúlúkúlí. olórí mi. <laughs> Ah, mọ́mí mọ́ kí ibo lẹ tí mo tẹ kini gbogbo kini jọ jẹgbọn kí ni ilé báyìí kí lẹ gbé kiri tí. ó ah! ah! ah! ṣe àṣe bẹ́ẹ̀ níbi kí mọ mi bọ́ mo mọ̀ ọ́ epo bẹ́ẹ̀ wọ́n lẹ́kọ̀ọ́. yóò bí mo mú. ìbéèrè kókò kókò nǹkan mi jẹ nígbà rẹ̀ kó síbi gàrí rèé aṣọ mi àti ọ̀fadà bọ́ mo sọ fún yín pé ẹ gbọ́dọ̀ mú ju aṣọ bíi márùn-ún péré wa gbogbo nǹkan tẹ́ kó wà ìdán tà lẹ́kọ̀ọ́ mi láìkí ẹ wo bẹ́ẹ̀ ṣe múra.